kúrónìkà kínní orí kejìdínlógún ó sì ṣe lẹ́yìn èyí ní dáfídì kọlu àwọn ará filistia ó sì ṣẹ́ wọn ó sì gba gáàtì àti ìlú rẹ̀ lọ́wọ́ àwọn ará filistia ó sì kọlu moabu àwọn ará moabu sì di ìránṣẹ́ dáfídì wọ́n sì mú ọrẹ wá dáfídì sì kọlu adareseri ọba soba ní amati bí ó ti ń lọ láti fi ìdí ìjọba rẹ̀ múlẹ̀ létí odò efurate dáfídì sì gba ẹgbẹ̀rún kẹ̀kẹ́ àti ẹ̀ẹ́dẹ́gbàrún ẹlẹ́ṣin àti ẹgbàáwá ẹlẹ́sẹ̀ lọ́wọ́ rẹ̀ dáfídì sì já iṣan ẹsẹ̀ gbogbo àwọn ẹṣin kẹ̀kẹ́ náà ṣùgbọ́n ó pa ọgọ́rùn-ún ẹṣin kẹ̀kẹ́ mọ́ nínú wọn nígbàtí àwọn ará síríà àti damasku wá láti ran adèrèsèrè ọba sóbà lọ́wọ́ dáfídì pa ẹgbàá mọ́kànlá ènìyàn nínú àwọn ará síríà dáfídì sì fi ẹgbẹ́ ogun sí síríà ti Damascus àwọn ará síríà sì di ìránṣẹ́ dáfídì wọ́n sì mú ọrẹ wá bá ilé olúwa gba dáfídì níbikíbi tí ó bá ń lọ dáfídì sì gba àwọn asà tí ń bẹ lára àwọn ìránṣẹ́ adarésẹ́rì ó sì mú wọn wá sí jerusalemu láti tibhati pẹ̀lú àti láti kúni ìlú adareseri ni dáfídì kó ọ̀pọ̀lọpọ̀ idẹ èyí tí solomoni fi ṣe okùn idẹ ọ̀wọ̀n wọn ni àti ohun èlò idẹ wọn ni nígbàtí tóòwù ọba amati gbọ́ pé dáfídì ti pa gbogbo ogun adareseri ọba sóbà ó rán adoramu ọmọ rẹ̀ sí dáfídì ọba láti kí i àti láti yọ̀ fún un nítorí tí ó ti bá adareseri jà ó sì ti ṣẹ́gun rẹ̀ nítorí tóòwù ti jẹ́ ọ̀tá adareseri ó sì ní onírúurú ohun èlò wúrà àti ti fàdákà àti idẹ pẹ̀lú rẹ̀ àwọn pẹ̀lú ni dáfídì yà sí mímọ́ fún olúwa pẹ̀lú fàdákà àti wúrà tí ó kó láti ọ̀dọ̀ gbogbo orílẹ̀-èdè wọn ni wá àti láti edomu àti láti moabu àti láti ọ̀dọ̀ àwọn ọmọ amóni àti láti ọ̀dọ̀ àwọn ará philistia àti láti amaleki wá pẹ̀lúpẹ̀lú abishai ọmọ seruhaya pa ẹgbàásán nínú àwọn ará Édómù lé àfonífojì iyọ̀ ó sì fi ẹgbẹ́ ogun sí Édómù àti gbogbo àwọn ará Édómù sì di ìránṣẹ́ Dáfídì báyìí lé Olúwa ń gba Dáfídì níbikíbi tí ó bá ń lọ bẹ́ẹ̀ ni Dáfídì jọba lórí gbogbo Ísírẹ́lì ó sì ṣe ìdájọ́ àti òtítọ́ láàrin àwọn ènìyàn rẹ̀ joabu ọmọ seruaya sì wà lórí ogun àti jehoshaphat ọmọ ayiludi ni akọ̀wé ìrántí sadoku ọmọ aitubu àti abimeleki ọmọ abiatari lé àwọn àlùfáà àti shafsha ní akọ̀wé benahaya ọmọ jehoiada lé ó sì wà lórí àwọn kérétì àti àwọn pélétì àwọn ọmọ dáfídì sì li olórí lọ́dọ̀ ọba